alhamdulilayi rọ́bìlà àlẹ́mí ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà mi ò mọ̀ ẹ́ tẹ́ kọ́kọ́ wò ó ṣe ní èyí tí mo fi recommend libido tó ń sọ̀rọ̀ libido or èyí tí mo fi more libido more juice ni you understand àbí léyìí tó bá yẹ pé first time tó ń wò mí lélẹ̀ èmi máa ń sọ ọ̀rọ̀ ọkọ àtìyàwó nípa nǹkan tó máa dùn mọ́kọ àtìyàwó ìlọsíwájú ọkọ àtìyàwó lèmi máa ń sọ. So bẹ̀kọ́ tó di pé mo sọ̀rọ̀ yìí nísìn tí ẹ rí táìtù ẹ̀ tí wọ́n bá jẹ́ ọkùnrin tó stingy mọ́ stingy mọ́ mọ́ stingy má wọn ọmọ ẹ̀ o tó bá stingy má wọn ọmọ ẹ̀ tí ìyàwó rẹ̀ wá torí ẹ̀ tó ń dààmú ó máa tọrọ owó lọ́wọ́ ọ̀tá rẹ̀ obìnrin obìnrin lè pa àwọn obìnrin alálùbọ́ríkà want to know the, and they are in large percentage obìnrin alálùbọ́ríkà <clears throat> ó lè mú ó lè mú ebi mọ́nú bẹ́ẹ̀ tó bá ti rí àwọn ọmọ ẹ̀ tẹ́bi ń pa wọ́n ó máa ń lose head so obìnrin lè tọrọ owó lọ́wọ́ ọ̀tá rẹ̀ ìbálòpọ̀ ìbálòpọ̀ ìbálòpọ̀ tẹ́yìn kan máa ń ṣe wàhálà ẹ̀ mọ́ sí ẹ̀yẹ̀ kọ́ àwọn kan máa ń sọ wípé àwọn ọkùnrin blacks abẹ́rẹ́ nàìjíríà ní tiẹ̀ mọ̀ wọ́n ní wọn ò mọ̀ ìbálòpọ̀ ṣe mo fẹ́ lè sọ pé ọ̀rọ̀ náà lóòótọ́ ni the only thing tẹ́yìn mọ̀ nípa ìbálòpọ̀ títí yín o ní pé kẹ́ẹ̀dà kẹ́ẹ̀dà kẹ́ẹ̀dà kẹ́ẹ̀dà kẹ́ẹ̀dà and tọkàn rẹ bá wà ní kẹ́ẹ̀dà kẹ́ẹ̀dà kẹ́ẹ̀dà kẹ́ẹ̀dà yẹn wà láì gbà mí wà ó lè ṣe é ṣe é ṣe kó mọ́dà ó lè ṣe é ṣe é ṣe kó mọ́dà nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń bára yín fà kí ni ẹ̀ tí wọ́n wà lórí yín ẹ̀ wá ní kọ̀ǹsídà obìnrin tí ẹ̀ tẹ́ ń gbo ẹ dẹ̀ ní consider other benefits tí ẹ bá involve round round nǹkan tá à ń pè ní ìbálòpọ̀ ìbálòpọ̀ is not just pé ká tìbọ̀ ká yọ ká tìbọ̀ kó dà kó yọ it's not that ìbálòpọ̀ entails a lot ìkàtà ìkàtà tẹ́mi wà fi ṣe example ó ní fídíò kan tẹ́tẹ̀lé mi lọ ẹ dákun ẹ má ti ẹ má ti lọ ẹ má ti lọ ẹ má ti ẹ má ti sọ torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ sáré lọ wo fídíò yẹn àwọn kan wọ́n se ìbálòpọ̀ wọ́n wá wọ́n wá ń fídíò ara wọn nínú igbó fídíò yẹn ojú wọn wà ńbẹ̀ bóyá àwọn ni wọ́n lìkì ẹ ni o bóyá àwọn kọ́ o bóyá fídíò yẹn ti pẹ́ o bóyá kò ti pẹ́ o èmi dé mọ ẹ̀ṣẹ̀ rí ni ṣe nígbà tí mo wá rí ìbálòpọ̀ inú sì bí mi èèyàn náà ó ń ṣe ìbálòpọ̀ ọ́ bíi pé ó ń ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọ̀tá ó ń ṣe ìbálòpọ̀ pẹ̀lú pé jẹ́ǹdà jẹ́ǹdà jẹ́ǹdà jẹ́mi jẹ́ǹdà jẹ́mi kàdà jẹ́mi kàdà kò tiẹ̀ mọ̀ bóyá nǹkan tó ń ṣe obìnrin yẹn gbádùn obìnrin ò gbádùn ẹ̀ obìnrin yẹn ó ń ṣòpọ̀ òun gbádùn ẹ̀ o ṣùgbọ́n bóyá torí pé ó ti pẹ́ tó ti ṣe àbí torí pé bóyá tó láwọn obìnrin yẹn pé wọ́n ti lò nǹkan ọkùnrin yẹn kò fún ní gbádùn rárá ìbálòpọ̀ kọ́ yẹn tíyàn bá ní irú ọkọ tó ń ṣerú ìbálòpọ̀ bẹ́ẹ̀ yẹn ìyẹn ò ní pẹ́ jáwé fún ṣé ń gbádùn ọ̀rọ̀ mi tíyàn bá ní irú ọkùnrin tó ń ṣe ìbálòpọ̀ bẹ́ẹ̀ yẹn ìyẹn ò ní pẹ́ jáwé fún ìbálòpọ̀ nonsense ẹ bá ṣe ìbálòpọ̀ pẹ̀lú obìnrin kí ni ọwọ́ yín ṣe àwọn ọwọ́ yín sí ibì kan ló yẹ kó wà ní ó níbi tó yẹ kó wọ́ wà Eh, obìnrin yẹn máa position rẹ̀ ibi tó ti máa bó ṣe máa wà comfortable ẹ̀ ń ṣe ìbálòpọ̀ lẹ́yìn kí obìnrin yẹn position rẹ̀ nínú bí wọ́n ti ṣe why not kóbìnrin yẹn mú igbó yẹn ó mú àwọn igi yẹn dání àwọn igbó yẹn ó mú dání ọ̀ kó fọwọ́ sílẹ̀ lẹ̀ kí ìwọ kó dẹ̀ mọ́ fọwọ́ rẹ̀ ṣe nǹkan èyí tó ń ṣe yẹn òun ló máa jẹ́ kóbìnrin yẹn gbásíkì tó máa tètè dà ìwọ gan sáà tóbìnrin yẹn mọ̀ mú wá á jẹ́ kí wọn náà kó ètè dà tiẹ̀ lẹ̀ àwọn mi ò ṣe one hour two hours wọn ò ti dà èmi ò rí èmi ò rí iye àsì ìbálòpọ̀ yẹrẹsà àmọ́ pé ó dà kẹpẹ́ nínú pé à ń sọ̀rọ̀ pé èèyàn pẹ́ yìí kì í ṣe pé kí èèyàn lo three minutes four minutes five minutes ní tèmi o ìbálòpọ̀ tó bá tó bá ti sí ten minutes alhamdulilayi ní tèmi ni mò ń sọ o èmi ò mọ tẹlómi àwọn ẹlòmíì bíi forty five minutes láwọn ẹlòmíì yẹ ìbálòpọ̀ tó bá ṣe tó bá tiẹ̀ lé kọjá ten minutes ten to fifteen minutes. Eh, eh àmọ́ less than ten ìyẹn ni ò dáa bẹ̀tẹ̀ bá sọ pé averagely averagely three minutes náà ni three minutes wọ́n tó bá ti lọ three minutes alhamdulillah àmọ́ wọ́n tó jẹ́ pé less than two one it's not okay something is wrong o need láti search pé kí ló ń jẹ kí ló ń jẹ hmm. infections or uh-huh. any other one then irú obìnrin yẹn náà bó ṣe ń ṣe tí wọ́n ń gbó tí wọ́n ń gbó òun gan ó ní orí ọ̀fẹ́ láti tọwọ́ bọ ibi abẹ́ báyìí kí ọwọ́ rẹ̀ lọ síbi bùrọ̀kọ́sì eh, ọkùnrin yẹn kó mọ̀ fi ṣeré èyí tó fi sọ pé òun ní táìmù àti fídíò ó tètè dá ni ṣe àpò mo ṣe fídíò kan bẹ́ẹ̀ níjọ yẹn bó ṣe bẹ́ẹ̀dà tọwọ́ rẹ̀ náà kàn lose guy tó mọ̀ tó mọ̀ fọwọ́ sí ọwọ́ ọyọ kan just ọwọ́ ọyọ kan kó lọ síbi bọ́ọ̀lù lábẹ́ kó mọ̀ lọ fọwọ́ ra ó má tètè dà ẹ̀ ń ṣe ìbálòpọ̀ ẹ̀ wá ń fídíò ara yín ẹ̀ what if kinní yẹn ó lọ ó lọ ó lọ ó lọ ó lọ jábọ́ sẹ́lòmí lọ́wọ́ tí wọ́n ń gbé ká ìwọ obìnrin ọ̀dọ̀ wọn á ní kò sí nǹkan kan tó wà bẹ́ẹ̀ nǹkan wà bẹ́ẹ̀ fún ọmọ tí wọ́n kọ́ dáadáa tí kò ẹ bá rí repercussion lẹ́nìí ẹ rí repercussion lọ́la why kí ẹ máa máa fi fídíò ara yín why ìwọ obìnrin why tó fi máa aláàkọ ọkùnrin máa fídíò ẹ ẹ wá ń fídíò ẹ wá ń gbé lórí íńtánẹ́ẹ̀tì ẹ dẹ ok a fẹ́ wúra wa wò ok ìgbà míì ó máa ń jẹ́ fun fún ọkọ àtìyàwó jẹ́ ká tiẹ̀ wúra wa wò bá ṣe ń ṣe immediately ẹ máa delete ẹ̀ immediately ẹ dẹ̀ delete ẹ̀ because ó máa lọ bọ́ sí wrong hands tẹ́ bá fi lè fi sínú fóònù yín ó máa fi ó máa bọ́ sí wrong hands ìwọ obìnrin tó dẹ̀dẹ̀ tó lọ aláàbóyọ ọkọ rẹ ni or whatever tó take video rẹ make sure pé wọ́n delete ẹ̀ instantly ó máa bọ́ sí wrong hands so fún màá fi sínú èmi mi ò fi síbẹ̀ nítorí pé kẹ́ máa fi ṣe nonsense there is nothing to do nonsense about because that is not ìbálòpọ̀ that is ìbálòpọ̀ bíi bíi pé ìbálòpọ̀ ẹran àwọn ènìyàn kò yẹ ká ṣe ìbálòpọ̀ ẹran ìbálòpọ̀ ìfẹ́ ló yẹ ká ṣe ìbálòpọ̀ ìfẹ́ tá a bá ti sọ pé a wà nínú kitchen tí kinní yẹn mú wa mọ́ mọ́ kitchen àbí ẹ ó mú wa wá backyard àbí ó mú wa ó mú wa ó mú wa ó mú wa mọ́ wherever tó bá mú wa mọ́ àbí di pump ọkọ àtìyàwó nìkan ló wà nulẹ̀ síbẹ̀síbẹ̀ náà a gbọ́dọ̀ jẹ́ kọ́wọ́ wa mọ́ rotate kinní kan kì í ṣe irú kinní yẹn kí ni kí ni tó mọ gbogbo ètò ẹ̀dì síwájú tẹ ẹ bá fẹ́ wo ẹ kọ́kọ́ subscribe ẹ wàá wò so yé this is on point by two ẹ fi yẹn kọ́gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹkùnrin ẹ̀yìn ọkùnrin irú ìbálòpọ̀ tẹ̀ ń ṣe nìyẹn kò dáa àwọn obìnrin ò ní fẹ́ wá mọ́ ẹ̀dá àwọn obìnrin ń sálọ wọ́n sálọ this is on point by two using my words for the spy for.